mani uha mina liwazifa idha turiduha au hitajati ilayha ilayha mani uha mina liwazifa idha turiduha au hitajati ilayha kíkọ̀ fún ẹlẹ́hà láti ṣiṣẹ́ iṣẹ́ òòjọ́ nígbà tí ẹlẹ́hà nígbà tẹ́lẹ́hà bẹ́ẹ̀ tó bá fẹ́ máa ṣiṣẹ́ lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ tàbí nígbà tí bùkátà bá ti lọ bí kọmọ̀ ṣiṣẹ́ àṣìgbọ́ ni ká sọ pé kẹ́lẹ̀ ha kọmọ̀ ṣiṣẹ́ àṣìgbọ́ rẹ̀ ha ni ẹlẹ́hà tó dá sí pé gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀jọ tá ń gbà ṣẹ̀hà ló pé sí lára kò dí iṣẹ́ ẹ̀ lọ́wọ́ kò dí iṣẹ́ ẹ̀ lọ́wọ́ òun ni kó sọ gbogbo àwọn ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ táǹgbà àjẹlẹ́hà nínú ìsìláàmù táǹgbà àjẹlẹ́hà súnà òun ni kó sọ tó bá ti sọ tó rí sọ kò ní kẹ́lẹ́hà kò ní kọ́mọ̀ ṣiṣẹ́ òjọ rẹ̀ àsìgbọ́ kẹta zọ́nà báàdùn náà àná ìdìnnà àlìjìlì báàbù لأمهات المؤمنين خاصة دون khasatan المؤمنين أو ìlú muminin àwọn kan nínú àwọn èèyàn wọ́n lérò pé wíwọ jẹ̀lìbábà fúùlù wọ́n fi ṣe àdáyanrí fún àwọn ìyàwó ànábì nìkan pé kò kan àwọn obìnrin míì àṣìgbọ́ni àṣìgbọ́ni lọ́dọ̀ àwọn tó bá rò bẹ́ẹ̀ ìkẹrin ظن بعض الناس أن إدناء الجلباب لثيبات خاصة دون الأبكار àwọn kan nínú àwọn èèyàn wọ́n tún lérò pé wíwọ jẹ̀lìbábà yẹn sọ́rùn fún jẹ̀lìbáàbù yẹn o wọ́n tún lérò pé àwọn abilékọ nìkan lóyin wọ́n fi ni wọ́n ní kí wọ́n wọ̀ ọ́ kò kan àwọn ọlọ́mọge àṣìgbọ́ ni ọlọ́mọge tí ń gbẹ́lẹ̀ bàbá rẹ̀ yóò ṣẹ̀hà ní ojúkọ̀nà méjèèjọ tàgbà ti ẹlẹ́hà ẹlẹ́hà súnà èyí tó wà ní ọkọ òun ló ṣẹ̀hà ní ojúkọ̀nà méjèèjọ di súnà ظن بعض الناس أن حجاب لمريا يعني حبس لمريا الزانية àwọn kan nínú àwọn èèyàn wọ́n lérò pé ìhà obìnrin ìtumọ̀ rẹ̀ ni títí obìnrin onísìnàmọ́nú lẹ́dọ̀jọ́ ọkú ni ni. ìdájọ́ ń bẹ lọ́tọ̀ fún nísìnà ọ̀rọ̀ bóbìnrin ó ṣe wà nípò ẹlẹ́ha súnà ọ̀tọ̀ ìdájọ́ onísìnà tí ẹ̀sìn ti parẹ́ òní títí onísìnà lóbìnrin mọ́nú lédọ́jọ́ kù ẹ̀sìn sì ti parẹ́ ìdájọ́ tí ń bẹ lóde òun ni pé tó bá jẹ́ ọlọ́mọge ló ṣe sìnà tó sì wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ń lo òfin Islam kò bókú ọgọ́rùn-ún àti ẹ̀wọ̀n ọdún kan tàbí kí wọ́n lè lọ sílùú míì kó lọ́dún kan bẹ̀ kó ṣẹ̀wá padà sí ìlú bàbá rẹ̀ tó bá jẹ́ ẹni tó ti ṣe ìgbéyàwó rí tó ti lọ́kọ rí ló ṣe lílẹ̀ lóko títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ ìdájọ́ yìí sì so nítorí náà ẹ̀há kò túmọ̀ sí títí obìnrin onísìnàmọ́nú ilé títí di ọjọ́ ọkú rẹ̀ àṣìgbọ́ kẹfà zọ́nà báàdùn náà ánàlìjìlìbá yáà ní àdìfà àwọn kan nínú àwọn èèyàn lérò pé ohun tá ń pè ní bàbá yẹn ó ní bisar ó ní aṣọ aṣọ tóbi máa wọ̀ ní ordinary day bíi ìró ìró àti bùbá bíi skirt and blouse rárá aṣọ jẹ̀lì bàbá ọ̀rọ̀ ni. aṣọ gbàgẹ̀rẹ̀ ni aṣọ gbàgẹ̀rẹ̀ yẹn ẹ bá ọ̀ràn ní ẹlẹ́yọ kan ẹ tí gbogbo àwọn mẹ́jẹ̀mú yóò fi pé lára ẹ bá ní onísọ̀rísọ̀rí tó ga sí pé ọ̀tọ̀lélẹ̀ tí ó wà ní èjìká ọ̀tọ̀lélẹ̀ tí ó wà ní ojú ló fi dá sí pé a máa rí àbá a máa rí kìmọ́rù a máa rí nìkọ́ọ̀bù a máa rí àbá a máa rí kìmọ́rù a máa rí nìkọ́ọ̀bù a máa rí jáwúràbù ẹni sáì tẹ́ bá rí ẹ fi dá ẹ sá tẹ̀lé májẹ̀mú mẹ́jọ tí wọ́n gbé kalẹ̀ fún aṣọ jílíbábù àsìgbọ́keje zọ́nà báàdùn náà ánàlìjìlì bàbá láyà tàjáwàsù lìkà àbáyé ní mẹ́fìlá ìzára ìzára rọ́jù àwọn kan nínú àwọn èèyàn wọ́n tún lérò pé jẹ̀lìbàbà obìnrin o kò ní kọjá kókósẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí ti aṣọ ọkùnrin àṣìgọ́ni jẹ̀lìbàbà obìnrin jẹ̀lìbàbà yóò kọjá jìjísẹ́ rẹ̀ ní ṣíbúrán ṣíbúrú ni in tí ó fi ga ju obìnrin yẹn lọ yóò tó ṣíbúrú tá a bá la àárín àtàǹpàkò wa àti ìfábẹ́là wa kàtàkàtà báyìí lásọ jẹ̀lìbábà ó fi jù lọ jẹ̀lìbábà rẹ̀ ló fi jù lọ ló fi gásí tóbìnrin bá ń lọ wọ́n fẹ́ kí tọ́ba lọ wọ́n fẹ́ kó ra fi ọwọ́ mú aṣọ ẹ̀ báyìí torí pé aṣọ yẹn ó jù ó gùn jùlọ ní ìjùlọ lọ ṣíbúrán aṣọ ọkùnrin ni ò gbọdọ kan kókó ẹsẹ̀ méjèèjì ìkeje àtìgbọ́ kedere o <coughs> sorry o. ظن بعض الناس أن الإمام الذي لم تكن امرأته محجوبة فصلاة خلفه دير صحيحة àwọn kan nínú àwọn èèyàn lérò wípé dájúdájú ìmáàmù tí ìyàwó rẹ̀ ò mọ wọ bábà okay tí wíwọ gèlè bàbà sì jẹ́ ọ̀kan nínú ọ̀nà mẹ́jọ tí yàn ó gbà di ẹlẹ́ha súnà àwọn kan lérò pé ń bá kírun lẹ́yìn irú mọ́ọ̀mù bẹ́ẹ̀ irun rẹ̀ ò ní àlàáfíà àṣìgbọ́ ni irun ẹ̀ lálàáfíà àṣìgbọ́ kẹsàn-án zọ́nà báàdùn náà anna limariha alimuslima ìdá lamutakun ذات الجلباب فهي كافرة àwọn kan nínú àwọn èèyàn lérò pé dájúdájú obìnrin mùsùlùmá tí ó bá ti máa wọ jẹ̀lìbábà wọ́n ní kèfèrí ni kìí ṣe kèfèrí pé kò wọ jẹ̀lìbábà wọn mo ti sọ pé jẹ̀lìbábà sẹ́ ó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà mẹ́jọ tóbìnrin ó gbàdí ẹlẹ́ha súnà ni tí ẹ̀ wá kù síbi gẹ̀lẹ̀ bàbà àwọn yòókù ó lò ọ wá kù síbi kọ́ wọ gẹ̀lẹ̀ bàbà ṣùgbọ́n máa wọ kẹ́ẹ̀tì kankan ní máa wọ̀ ọ́ yóò sì lo ìbòrí rẹ̀ òkè yóò lò bòrí rẹ̀ ní ọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n yóò sọ di àásíyà ẹlẹ́sẹ̀ ẹni. E ẹlẹ́ẹ̀kejì tí ọba wa sọ́ra dáadáa pẹ̀lú àìfi jẹ̀dìbàbà kún aṣọ rẹ̀ yẹn tó bá ń kírun ó lè má nírun nítorí wípé kò sí aṣọ náà tó lè wọ̀ tí ó bo ara rẹ̀ lórí ìrun tó tó jẹ̀dìbàbà kò sí aṣọ náà tó lè wọ̀ torí pé àwọn aṣọ tẹ́ ẹ máa ń wọ̀ wọ̀nyẹn ordinarily wọn sábà ṣe aṣọ tó ní májẹ̀mú jẹ̀lìbábà lára so láti wá ní irun láti ní irun tó o bá kí o nídìí jẹ̀lìbábà bọ́ọ̀ bá tiẹ̀ nídìí ẹ̀kún kọ́ fẹ́ jáde sí gbòòrò fún irun rẹ tó dorí gun ẹ̀sìn nídìí jẹ̀lìbábà fún un. so obìnrin tí kì bá wọ gẹ̀lì bàbà a lè pè ní kèfèrí àfi tó bá tako gẹ̀lì bàbà tó ní kò sínú ẹ̀sìn alátakò gẹ̀lì bàbà kèfèrí ni ẹni tí ò tako gẹ̀lì bàbà àmọ́ tí ò tí ì mọ̀ wọ̀ ọ́ á sí ni á sí yà ni àṣìgbọ́kẹwàá lọ́nà bá dùn náà sí annalimajuba látẹ́kṣàfù mọ́ọ́díyà bádánìhà lè tọ̀bí bí ń dàjọ̀rúra nílẹ̀ ìlàjì. àwọn kan nínú àwọn èèyàn lérò pé oníjẹ̀lì bàbà kò gbọ́dọ̀ sí abala ara tí ń kònira bá fún dókítà lásìkò làlúrí fún tírítímẹ́ǹtì àṣìgbọ́ni. èèyàn jó ní jẹ̀lì bàbà tó bá ní eye problem yóò rà sí ojú yẹn báyìí ọ̀wọ́ ojú yìí nìkan báyìí ojú yìí nìkan náà ni ó ti ní problem yóò sí ojú yẹn yóò kọ́fà gbogbo yòókù yóò sì báyìí tó bá ní problem ní imú yóò rà sí imú báyìí tó bá ní problem níbi ẹnu ṣe àmọ̀ pé wọ́n ti ṣe nose cover tí wọ́n lò láyé covid 19 ẹ̀ẹ́n so yóò lo irú nose cover yẹn tẹ́kẹ́ eyín ẹ̀ ni ó ní problem tẹ́fẹ́ yọ yóò da nǹkan gbogbo eléyìí ìdí ẹnu nìkan tí wọ́n ní ìdí yóò sílẹ̀ tẹ́fẹ́ bí apá rẹ̀ ni wọ́n ti fẹ́ fún treatment yóò rà sí ìdí apá yẹn lẹ̀ nígbà tá a bá rí obìnrin tó nírú ẹ̀kọ́ yẹn nínú àwùjọ wa tó ga sí pé ẹni tó ní irú ẹ̀kọ́ yẹn ọkùnrin ni especially tóbi bá fẹ́ ṣe sọ́júrì láti bímọ tàbí sọ́júrì fún nǹkan míì tí ò sí ẹ́sípàtì obìnrin á du ẹ̀mí rẹ̀ á du ẹ̀mí rẹ̀ ní àsìkò yẹn ẹ̀sìn fún níyọ̀ǹda kó sí ohun tó bò kó lè ní àlàáfíà lórí ayé rẹ̀ ẹ̀yin tẹ́ wá máa dé ilé àmọ́lé tẹ́ ní jẹ́ lọ gba treatment lọ́dọ̀ expert tẹ́ ẹ̀ pé èyí tí ń ta oògùn ládùúgbò yín kọ́ máa tírìtì ìyàwó yín títí tó fi yíwọ́ aláwo bí ń léèrè Allah subhanahu wa ta'ala yóò bí ń léèrè lọ́jọ́ ìsìláàmù fààyè lẹ̀ fún làlúrí tó bá ti ṣẹlẹ̀ wàdọ̀rúra tùbí àlìmàdùrọ̀t tó bá ti jẹ́ làlúrí yóò sọ tí wọ́n ní ká ṣọ́ra fún yóò sọ di ẹ̀tọ́ ní ọ̀wọ́ àsìkò yẹn tí ọba ti sí ọ́pṣà míì mọ́ tayọ kó sí wípé àdìnàbí lọ́kùnrin ló máa fún ní tírítímẹ́ǹtì á dóòlà ẹ̀mí ẹ̀ náà á du ẹ̀mí ẹ̀ á sì bu àlàáfíà rẹ̀ ẹ ń bá wà lálàáfíà ara ní máa rí ara ṣe ẹ̀há súnà ó di mélòó báwọn ó di mẹ́wàá àsìgbọ́ kọkànlá zọ́nà bádùn náà annali mari'a tẹ̀sáàdìnù àbàwáyá ìdátúrí ìlú bádìá ìdìnà ìlìjìlẹ̀ báàbù àwọn kan nínú àwọn èèyàn wọ́n lérò wípé dájúdájú obìnrin ó máa gba ìyọ̀ǹda lọ́wọ́ bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ tàbáwọn méjèèjì nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní wọ jìlìbáàbù àṣìgọ́ni àṣìgọ́ni mùkálàfà ní ọ́ ẹni tí wọ́n ti la ẹ̀sìn bọ̀ ní ọ gẹ́gẹ́ bí ojúṣe rẹ ọwọ́ afẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀wọ́ jẹ̀lì bàbà tó mọ bo ojú rẹ ò ní ìdí kó o ṣe fi tó bàbá rẹ létí ò ní ìdí o ṣe fi tó ìyá ẹ létí lẹ́ni tí tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ wọn ò ní ìdí ìyọ̀ǹda bú ìyọ̀ǹda bú tẹ́mbálọ́wọ̀n faramọ́ ńkọ́ faramọ́ ńkọ́ pé kò sí ẹ́ kí ló ṣe ọ wà ní bàbá rẹ̀ ò ti fara mọ́ ọ ò nídìí kó tọrọ yọ̀ǹda lọ́wọ́ bàbá àbí ìyá ohun tó ti yẹ kó o ti ṣe láti ìgbà tó ti wà lọ́lọ́mọge tó yẹ kó o tọrọ àforíjì lórí tó o pẹ́ kó o tó ṣe o tún wá ń lọ bá bàbá rẹ̀ kó o fẹ́ tọrọ yọ̀ǹda lọ́wọ́ bàbá kó o fẹ́ ṣẹ̀hà ọmọ tó ń ṣe. látẹ̀stáàzìnù látẹ̀stáàzìní o ní gba yọ̀ǹda lọ́wọ́ bàbá o ní gba yọ̀ǹda lọ́wọ́ ìyá kankan pọ̀fẹ́ mọ̀wọ́ gẹ̀lì bàbá àlìkíámà tẹ ló ń tó lọ mọ́ lọ gbé bá òbí tí ó dàrú mọ́ lọ́wọ́ àsìkò kejìlá zọ́nà bá dùn náà annalimaria alimuslima tukọ́ ha jílísátà lè wáàdì wàwàlíìmà ìdátùrídú bádíà ìdínà ìlìjìlìbàb àwọn kan nínú àwọn ènìyàn wọ́n tún lérò pé dájúdájú obìnrin mùsùlùmá wọ́n á gbé ìjókòó wáàsí dìde àti ìjókòó àwẹ̀jẹwẹ̀mú wọ́n á gbé dìde fún nígbà bá gbèrò sí bẹ̀rẹ̀ sí a ní ìdí ìjókòó ẹ̀hà kóbìnrin tó a ní ìdí ẹ̀hà kóbìnrin tó a ní ìdí ẹ̀ àdàdálẹ̀ nírú ìjókòó bẹ́ẹ̀ ọtí máa ń tí wọ́n ń pè ní ẹ̀hà súnà kókó tó bá ti lẹ́kọ̀ọ́ yẹn bẹ̀rẹ̀ gẹ̀lì báàbù rẹ̀ kọ́ ọmọ wọ̀. ẹ má ti torí póbìnrin kan fẹ́ mọ̀ wọ gẹ̀lì bábà kẹwàá gbé wá àti dìde lórí ẹ̀ ẹ ti wá sí ẹ̀hà bá a ṣe ń ṣe yìí kó dì í mú kó bẹ̀rẹ̀ sí ní máa lò ó ẹ má ti torí òun lọ gbé wá àti kalẹ̀ ẹ fi jọ ẹnì kankan o àdàdálẹ̀ ti yín nìyẹn àsìgbọ́ kẹtàlá zọ́nà báàdù nas annali màjúbà kalimalaika alẹ́dínà láyà àsúnà lọ alẹ́dínà láyà àsúnà lọ ha mẹ́ra àmàràhùn wọ̀yẹ̀fàlúnà mọ́yùmọ̀rùn àwọn kan nínú àwọn èèyàn wọ́n lérò pé ẹni tó bá ti wọ gẹ̀lì bàbá ó ti di màláìkà wọ́n lérò pé tó bá ti wọ gẹ̀lì bàbá o ó ti dàbí mọ̀láíkà àwọn mọ̀láíkà tó ká sí pé ìròyìn ara wọn ni pé wọn kì í yapa àṣẹ tọ́lọ́ ń bá pa wọ́n wọ́n sì máa ń ṣe ń tán bá pa wọ́n láṣẹ rẹ̀ tán bá wa rẹ́lẹ̀ ha kan tó ṣàṣe má ṣe wọ́n wà á fẹ́ lójú pé àà só yẹ ká tún bẹ́lẹ̀ àrírú eléyìí ẹlẹ́yà ìṣe tó bá ṣẹ̀ àbáwí ni tó bá ṣẹ̀ àbáwí ni bá ṣe bẹ́ẹ̀ tí èsẹ̀ lẹ́hàwí lórí àtìṣe rẹ̀ bẹ́ẹ̀ náà láàbẹ̀ tó bá jẹ́ ẹlẹ́hàwí ìjẹ́lẹ́hà rẹ̀ ò sọ di màláyíkà èèyàn náà ni èèyàn ni àsìgbọ́ kẹrìnlá lọ́nà bá dùn náà anna ìṣe ìmáàlá lápù ẹ̀há fi lógàtì lè yorùbá lèlè màjúbá kátọ̀ wùn wàkọ́dì wùn kàmẹ́kọ́ọ̀lù fi ìsẹ̀málù lábdí irun lè sọ̀láàt wàlẹ́hàk anna lafzọ́ ìní wàmá àṣbáhàwùmá láyé dúró mọ̀fòhùmá mọ̀fòhùmá mùsùlùmí àlìjórúbá wà láàmà ní àfihàn àṣìgbọ́ kẹrìnlá ni pé àwọn kan nínú àwọn èèyàn wọ́n lérò pé ká máa pe ẹni tó bá jẹ́ màjúbà ká máa pè ní ká máa lo wọ́ọ̀dù ẹ̀há ká máa pè ní ẹlẹ́hà nínú èdè Yorùbá fẹ́ni tó bá jẹ́ màjúbà wọ́n lérò pé mistake ni wọ́n lérò pé derogation ni derogation language ni pé a fi ń tàbùkù ẹni láti máa perú ẹni bẹ́ẹ̀ ní ẹlẹ́hà láti máa pe tó ṣe ẹni ẹ̀há. wọ́n lérò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe lérò pé kápe sọ̀láàtì ní ìrun tí wọ́n ní kò yẹ ká máa pe sọ̀láàtì ní ìrun àti ká máa sọ pé mo fẹ́ ṣe sọ̀láàtì mo ti lọ ṣe sọ̀láàtì èyí tó jùgbòdò ọ̀rọ̀ ni pé yálà ẹni tó gẹ́ màdúbà a pè ní ẹlẹ́hà yálà àsọ̀láàtì a pè ní ìrun yálà Ramadan sọ́ọ̀mù àpè ní ààwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́síjídù àpè ní masalasi wàmá àṣìbá àwòmọ́ àti tó bá tún jọ bẹ́ẹ̀ nínú èdè wa láàyè dúró mọ̀fúhù mọ́ mùsùlùmí àlùyòrùbá kò kónira bá àgbọ̀yé àwa mùsùlùmí yorùbá àti mọ̀ tí wọ́n sọ ní ìbàdàkọ̀ mọ́sálásí a sì mú sí ilé òòsà a sì mú sí ṣọ́ọ̀ṣì àtìmọ̀tí ń jẹ́ mọ́sálásí nínú èdè wa àtìmọ̀tí ń jẹ́ irun nínú èdè wa àtìmọ̀tí ń jẹ́ ẹ̀há nínú èdè wa wàlá máa ní àfihàn kò sì sí èèwọ̀ mẹ́ kò sí èèwọ̀ kankan nínú ká lu ọ̀rọ̀ yẹn fún ẹ̀gbọ́n láńgbèjì yé ni ẹ̀gbọ́n láńgbèjì bí láńgbèjì ṣe máa ọpẹ́rẹ́tì ẹ̀gbọ́n yé ni bó tilẹ̀ gà sí wípé àwọn òtakọ kápe sọ̀látù ní sọ̀látì àtakọ kápe mọ́síjídù ní mọ́síjídù àtakọ kápe màdúbà ní màdúbà àbí záàtì dìlìbáàbí àtakọ kápe sọ́ọ̀mù ní sọ́ọ̀mù torí pé nínú èdè náà láti rí àjálù èdè nínú èdè kọ̀ọ̀kan so a lè sọ àwọn èdè yẹn ká sọ wọ́n di kí ni o àyálò àmọ́ nígbà tó gá sí pé ìgbàláyè wà fún wa nínú èdè láti lo èdè tiwa fún un làmánìyà kò sí ìdíwọ́ mbẹ́. àṣìgbọ́ kẹẹ̀ẹ́dógún kọ́ọ̀lù bá adi nas àṣẹríyá alẹ́tì tẹ́mínáwó ẹlẹ́gún híyà alẹ́tì tẹ́mínáwó ẹlẹ́yà àṣẹríyá alẹ́tì támùnáwù eléégún ìyà alẹ́tì támùnáwù ẹlẹ́hà ìtumọ̀ ẹ̀ ni pé òfin tó de eléégún ló de ẹlẹ́hà àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ni wàhálà ìsìnzá òbìdì ìfi ẹ̀sìn ṣe awẹ́wà ni ìfi ẹ̀sìn ṣe àwàdà ni wàá náà kìdún mí náà wá lè islam ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ in ti ń sọ yẹn ọ̀kan nínú nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ ọ̀kan nínú nǹkan mẹ́wàá àkọ́kọ́ tí máa ń ba ìsìláàmù jẹ́ ohun tí máa ń ba ìsìláàmù jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ ó lé ní mẹ́wàá o mọ́ sì gbọ́ o ó lé lógún o ó lé lógún o sọ ti gbọ́ mọ́ sì gbọ́ o but the first ten the first ten nullifiers of Islam nínú rẹ̀ ni al-istiza bidin al-istiza bidin bi amúri din fífi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ fífi ẹ̀sìn ṣàwàdà ó lára ẹ̀ náà ni fífi ẹ̀sìn ìsìláàmù tàbí nǹkan kankan nínú ìsìláàmù fífi wé nǹkan aburú nǹkan aburú ni eégún nǹkan aburú ni ẹ̀kú mọ́pẹ́ gìlìbábù ní ẹ̀kú mọ́ kẹ́tì ẹ mọ́ bá bàjẹ́ wájú ọlọ́run tó bá pèrè mùsùlùmí mọ́ sọ pé òfin tó di eléégún ló di ẹlẹ́hàmọ́ eléégún olóòṣà lòun abọ̀rìṣà ni ẹlẹ́bọ ni ẹlẹ́hà mùsùlùmọ́ ni múmìnà ni èṣù ni eléégún tẹ̀lé aláwọ̀ àti òjíṣẹ́ rẹ̀ lẹ́lẹ́hà tẹ̀lé èṣù ló gbé òfin tó de eléégún kalẹ̀ aláwọ̀ àti òjíṣẹ́ rẹ̀ ló gbé òfin tó de ẹlẹ́hà kalẹ̀ ibo lẹ wá rí ọ̀rọ̀ burúkú náà mú wá tẹ́ ń sọ pé òfin tó de eléégún ló dẹ̀lẹ́hà má sọ bẹ́ẹ̀ mọ́ o mo kìlọ̀ fún ọ tó o má sọ bẹ́ẹ̀ mọ́ o ìgbàkigbà tẹ́ ẹ bá ti fẹ́ lo òwe Yorùbá ẹ wòye sí n tó sọ tówe Yorùbá yẹn ń sọ ṣé kìí ṣe pé ó fẹ́ fi Islam ṣàwàdà ṣé kìí ṣe pé ó fẹ́ yẹpẹrẹ ẹ̀sìn Islam mọ́ wa lọ́wọ́. tó bá ti rí bẹ́ẹ̀ ẹtúnṣe tó bá ṣe túnṣe tó bá gba àtúnrọ ẹtúnrọ tí ò bá gbà túnrọ ẹfílẹ̀ irú eléyìí ní ìsìn òfin tó de légún ló délẹ́ à ọ̀rọ̀ burúkú ni àníbi ẹ̀ ṣẹ̀ríà ìsìlámíyà ló délẹ́ à òfin ṣètọ́nì ló de légún so kò jọra wọn èyí ni ìparí ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí wallahu ta'ala alam ẹ dákun ẹ ṣí ààrẹ fáwọn sisters yín káàkiri àgbáláyé ẹ ṣí ààrẹ fún wọn. so ṣe wá rí àwọn ẹ̀ha onísúfí ẹ̀ha tìjàníyà ẹ̀ha kọ̀dìríyà àní èdè láti fẹ̀yẹn lójú lọ títí ṣe rí ọ̀rọ̀ ó ti jà ní àtọ́ṣẹ́ lẹ́hà ẹ̀wọ̀n ní bàbá tí ó ti jà ní wọ́n níyàwó rẹ̀ lẹ́hà ni bàbá yasi Ibrahim yasi wọ́n láwọn ìyàwó rẹ̀ ẹlẹ́hà ni ṣe rí ọ̀rọ̀ tí wọ́n ó ti já ojú kan ọ̀rọ̀ tí wọ́n ó ti wà nípò afọ́jú tó fàwọ̀ ohun tó fọ́ lára afọ́jú ó jà wó lọ bá fọ́jú òsì wulẹ̀ fáwo ohun tó fọ́ lára rẹ̀ ó ju àwo lọ. onísúfí wọ́n ṣe hà dáadáa o wọn ò ṣe dáadáa o wọn ò wulẹ̀ lẹ́sìn. òun tìjà níyà oníkọ̀dìríyà wọ́n ṣe ẹ̀hà wọ́n ṣe dáadáa o wọn ò ṣe dáadáa o wọ́n ṣe wà níbàámu sí súnà kò wà níbàámu sí súnà it's not hello wàhùn sàlám mo fẹ́ parí program láti mi ni ẹ pàmì ẹ pè mí padà in next ten minutes. a ti fẹ́ parí prógámù kí network tó tún mọ sálọ ẹ̀dá láìkè ẹ̀dá lọ́pùpù aláìsọ ní ẹ̀sán dáadáa ohun tí mò ń sọ ni pé tá a bá rí obìnrin tó jẹ́ kọ̀dìríyà tàbí tìjàníyà tó bá ṣe ẹ̀há ní ojúkọ̀nà mẹ́jọ tí Islam ní ká gbà ṣe àṣìdànù ni. ta a bá rí obìnrin mùsùlùmá tó jẹ́ aya fún oníkọ̀dìrí tàbí ń tìjà níyà tó wá ń ṣe ẹ̀há rẹ̀ ní ojúkọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tá a kà á lẹ̀ lẹ́ẹ̀ka pé fi di ẹlẹ́ha súnà yóò gbà ládà ẹ̀há rẹ̀ ṣùgbọ́n kókò ní ọkùnrin kókò nílé ní kíákíá torí pé èèwọ̀ ni kí oníkọ̀dìrí tàbí ń tìjà níyà yà àbò ń tìjà lọ́kùnrin kó fẹ́ mùsùlùmá tó fẹ́ ti súnà èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ẹ gbọ́dọ̀ fẹ́ra yín bá fẹ́ kó rìmẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí ìyàwó kó lọ gbẹ́ ilẹ̀ fún tìjàníyà kó rì mọ́bẹ̀ tàbí kó lọ da tìjàníyà sínú odò odò ńlá kó túbá pátápátá ń bẹ̀ ẹnì kan ò lè kú sínú tìjàníyà ẹnì kan ò lè kú sínú kọ̀dìríyà ìṣọkùnrin ni o ìṣobìnrin ni o àfi kó ṣòfò lọ́jọ́ àlèkìyàmọ̀ kọ̀ǹfàmù lòfo rẹ̀ torí pé ẹ̀sìn míì lọ́tọ̀ ni kọ̀dìríyà àti dàníyà ẹ̀sìn míì lọ́tọ̀ ni ẹ̀sìn míì lọ́tọ̀ ni wọ́n sì wá fi tìjàní àti kọ̀dìríyà yẹn wọ́n wá fi da ìsìláàmù wù ni wọ́n wá fi gbógun ti súnà nẹ́bì ni àmẹ́ ẹ̀ fura ẹ̀ àwa tá a fura tá a mọ̀ àti sọ fún yín. so obìnrin tó bá jọ ń kọ̀jù níyà tó jẹ́ onítìjàníyà tó wá ṣe ẹ̀há ní ojúkọ̀nà méjèèjọ yẹn ẹ sọ fún un pé ó kú àṣedànù sẹ́ni tí ò ní nírun sẹ́ni tí ò ní kẹ́lẹ́mọ́tò ẹni tí ò ní láàrọ̀ tó bá gbà ní àánú tá a bá sì róbìnrin kan tóun àtẹ̀lérú ń sún náà tí ó wà jẹ́yàwó fún ń kọ̀lè rí yà gbà èsè èdì gbà tí èsè èdì tí tí ó jẹ́ onísúnà tí a wà ní abẹ́ àṣẹ ọkùnrin kan gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ tọkùnrin yẹn wà jẹ́ oníkọ̀lì rí tàbí àbí níyà. tàbí oúnjálàbí tàbí àfẹ́ ẹlẹ́bọ àlérí ní tó lè ṣẹlẹ̀ ní pé obìnrin kan ó fẹ́ ọkùnrin kan tó gbóhùn ti dàní àti ń ríyà lásìkò tí ò sí ìdákanmọ̀ nínú ẹ̀sìn nínú ilé rẹ̀ ó wá àti gbọ́ oṣù náà ó wá dákanmọ̀ ó sì wá ń ṣe ẹ̀há rẹ̀ níbàámu sí súnà ní ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ táǹgbà jẹ́lẹ́ha súnà ok ohun tó lè ṣẹlẹ̀ nìyẹn ẹnìkan ò ní lajúlẹ̀ báyìí kó jẹ́ muhmina kọ́ wá sọ pé ọkọ̀ tán láyé ẹni tó ti gbọ́wọ́ tọ̀ríkọ̀ lòun ó lọ fẹ́ orí burúkú lánìí orí burúkú gidi ni sámúsámú tí ò lábúlà ṣòun tó lè ṣẹlẹ̀ ni pé kí wọ́n ti fẹ́ra wọn ní àsìkò tóbìnrin yẹn ò dá mọ̀ ó ṣe bí kan náà ní gbogbo wa but later ó discover wípé ah, ọ̀tọ̀ ń tìjà ní ọ̀tọ̀ ní súnà ọ̀tọ̀ ní kọ̀dìríyà ọ̀tọ̀ ní súnà alright bó ti wá dá mọ̀ wọn. pe baálé rẹ̀ kó o sọ fún un pé o rò pé ẹjọ́ láti tí o bá ti túbá kó tìjà ní àdìkọ̀dù níyà tó ti lóòrùn ní túbá kúlù fún kó ọba dúró ọlọ́run bó pèsè ọkọ̀ tẹ́gbẹ̀jọ́ ń súnà tó pèsè ẹ̀ fún ọ so ìdájọ́ nìyẹn ọ̀rọ̀ nìyẹn lórí ẹlẹ́hà oníṣúfí ó ti yé ẹ ti gẹ́gẹ́ bí mo sọ nísìn pé ẹmbàtí tó ń tìjà níyà àbí oníkọ̀dìríyà lọ́kọ kò kulẹ̀ pọ̀síbù kí obìnrin tó gbẹ́sìn yìí kó fẹ́rù ẹni bẹ́ẹ̀ ohun tó pọ́síbù kó ṣẹlẹ̀ ni pé kí wọ́n ti fẹ́ra wọn lásìkò tí obìnrin yóò dá nǹkan kan mọ̀ tó bá ti wá dá nǹkan mọ̀ tán tó fẹ́ ṣe Islam bá nàbì ṣe ṣe tó fẹ́ ṣe ẹ̀há bí súnà ṣe mú wá yóò kú lábẹ́ àṣẹ ọkùnrin yẹn tàbí kó kùnrin yẹn náà kó tún bá táwọ́bàtà náà sóhà ìrònúkúwàdà òdodo tòtítọ́ ọnú ọ̀nà kanu ọ̀nà kejì ni pé ó tún lè ṣẹlẹ̀ nípasẹ̀ pé kóbìnrin fún ara rẹ̀ kóǹgán jẹ́ òǹkọ̀dìgíyà kó jẹ́ onítìjàníyà kó wá kó wá máa ṣẹ̀há mo wá ń sọ lórí ìjẹ́ wípé ìbá ṣe ẹ̀há rẹ̀ ní ojúkọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tóbi máa fi dẹlẹ́ha súnà ìbá ṣe ẹ̀há rẹ̀ ní ẹlẹ́ha àbẹ́pẹ àbẹ́lẹ́ha ọ̀gẹ̀dẹ̀ àbẹ́lẹ́ha kàsáfà ètò orí ó jẹ́ torí pé kì í wulẹ̀ ṣe mùsùlùmá lọ́dọ̀ Allah kà á gbaládà àrùn kà á gbaládà àwẹ̀ o lè máa kírun kó o máa gbà àwẹ̀ kó o máa ṣe hajj kó o tún máa pèrè ní onítìjáníyà bí kọ̀dìríyà kò wọ́ kò lọ papọ̀ ọ̀kan ti bàkan jẹ́. wallahu ta'ala a'lam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.